báwọn ọmọ ìsírẹ́lì aláwọn bá fún wa ní mọ́nínú àti tàlùwà aládìbò àti sàmù. ọlọ́run bá wá ní kìí ṣe pé mọ́nínú àti tàlùwà yìí ẹ̀jẹ̀ ṣe pé mo ní ẹ máa wò níran ẹyẹ tí wọ́n sọ̀kalẹ̀ fún táwọn ni wọ́n yíyan fúnra wọn ìbéèrè lẹ́nu àwọn kọ́ wọn ti bá wọn tuntun ẹ̀ kalẹ̀ tọ́lọ́ wọn bá bá sọ nǹkan rẹ̀ kalẹ̀ yìí sọ̀ kalẹ̀ ní tó lé gẹ́gẹ́ bí èyí ti dọ́là wọ̀ àmọ́ ti wàhálà oyin rèé wọ́n kàn ń bu náà ìrọ́lẹ̀ ńlá náà wàtánúà ẹyẹ tọ́kàn kalẹ̀ láti sánà ẹyẹ tá a ti rò àti dín àti gbà àti yán títí ń segin ni ó ti ń ta sánsán wọ́n kàn sọ kalẹ̀ lódìdí lódìdí bí ẹ máa jẹ́ ọlọ́run wá ní ẹ máa wò níran. ọ̀rọ̀ tọ́lọ́run ọba sọ yìí fi yé wa yí pé ẹran ẹyẹ ẹran tó dùn ni ẹran kíni ẹran ẹyẹ ẹran tó dùn ní ẹ má tètè òyọ́ mọ̀ náà wàlá àtàkùrọ̀ òfin. wàlá àtàkùrọ̀ òfin. ọlọ́run ọba ní ẹ má kọjá àlà níbẹ̀ ní pé ọlọ́run ọba sọ nǹkan yìí kalẹ̀ kò mọ́ fòfin mi ọlọ́run ní ẹran jẹ́ níjọ́ mẹ́fà jọ mẹ́fà péré tọ́wá níjọ́ kẹfà ẹ wà mú mbẹ́ ẹ mú ìjẹ́ jọ níjọ́ kejì ṣùgbọ́n ẹ má wà lọ́sùn má wà tà ń wò ní jáde síwájú fún ìdìbà yìí ayé máa jẹ mọ́nì lẹ́ máa jẹ kàléwá kò sí nǹkan tó ń tutù kí wọ́n kàn jáde náà lọ tùmọ̀ náà wọ́n bá níjọ́ sátọ̀dé ẹ̀gbọ́dọ̀ jáde níjọ́ sátọ̀dé làwọn ẹ̀jú ẹ̀gbọ́dọ̀ jáde síta oúnjẹ tẹ́ wàá jẹ́ níjọ́ sátọ̀dé ń ẹtì mú níjọ́ kí n lọ sí mọ̀ ẹ̀ ti gbọ́dọ̀ mú lé kálukọ́ máa lé ní òṣùwọ̀n fún ẹ̀ rí pọ́pọ̀ kẹjú àlọ́mì ènìyàn náà ní bí àwọn wá nàìjíríà yìí náà ó lè ó lè bàbá àwọn sì méjì wọ́n láì sọ bá sì méjì òsì láyé òsì láyé ṣé láti fẹ́ ká máa lò ṣé òkú láti fẹ́ ká máa lò ṣé bó ti yẹ kó ju gbogbo ọmọ nàìjíríà gbẹ tẹ́kítẹ́kí ọ̀bọ̀ tí kò rọ́pọ̀ wò ó nǹkan ti ń bàjẹ́ ẹ má ṣe méjì sí ilé òsì láyé má lọ sí òkú nì gbogbo wọn ò jalè à wọn jalè bẹ́ẹ̀ ni ọmọ ìdí ènìyàn kanjú àárín wọn wọ́n ti bá lórílẹ̀ ti pẹ́ àwọn ọmọ ìsírẹ́lì wọn ọlọ́run ọba sọ pé wàlá ọlọ́run ọba fún àwa náà ní nàìjíríà ó fún a lọ́rọ̀ ó fún a ní epo ó fún a ní igi ó fún a lómi ó fún a ní gbogbo ọlọ́run ọba ní ẹ máa jẹ ṣùgbọ́n ó wàlá ẹ má kọjá àlà níbẹ̀ tẹ́ bá ti kọjá àlà níbẹ̀ máa retí báyà ìlà àlàyé kó mú bá lọ bí ìyá ọlọ́wọ́ wa wọn á máa sọ̀kalẹ̀ jà lórí nàìjíríà báyìí wọn sọ̀kalẹ̀ àbí wọn pé gbogbo bàtà máa ṣàdúrà wọn máa ṣàlùkù ní òṣèlú tọ́ba náà fi ṣẹ́fà ń nà láàdáàbà iná mọ̀wénú ẹ máa ṣàdúrà yẹn dáadáa ẹ ti la ilaha illa anta subhanaka inna kunna minaz zalimin ẹ̀jọ̀ bàbá náà wàlámù náà àrùn kúta náà. وإن لم تغفر لنا وترحمنا àwọn àyà ẹ̀yẹ ké fún ọba pé aburú tí ń tù lókè já sí nàìjíríà yẹn gan ni ẹni tí ọba ń dáadáa tàbí tí ò àwọn ọmọ tọ́ bá ti dàgbà ẹlòmíràn kò ń dàgbà tó ń tọ́ àwọn ọmọ ìlú náà ní ẹ́sàbẹ̀ ọ̀yà ìlà alaykum ghadabi kí àmì ọlọ́run ọba ṣe ẹ̀ náà bá ṣe rí bí ní èmi ọlọ́run ọba ọlọ́run ọba ń pè ọmọdé àríbínú rẹ nàìjíríà ọlọ́ba tó lè ṣe bẹ́ẹ̀ a máa báwọn èèyàn ti ẹnikẹ́ni tó bá wá jẹ́ pé ìdílé ìlú ọlọ́run bá bá sọ̀kalẹ̀ lé lórí kọ́lá ọkàn fún òun ti jábọ́ òun ti parẹ́ ìlú yẹn ti parẹ́ ìlú yẹn ti tán títí náà ọlọ́run bá bá sọ̀kalẹ̀ sílùú kan àbí sáàyè kan àyè náà ti parẹ́. báwo ọlọ́run ọba fi trọ́ọ̀sì síbẹ̀ bọ́lọ́run ọba bá ń sọ̀rọ̀ pé mò ń bínú mò ń bínú tí wọ́n bá ti bínú nǹkan yẹn ti parẹ́ kì í wí lásán ló fi jẹ́ pípa ní nǹkan máa ṣàdúrà nítorí wa gbogbo ń dáhùn ó dáhùn bá burú fẹ́ ṣẹlẹ̀ yìí ọlọ́run bá sọ pé wá ń ní lágbàfà. wà á mo ti jẹ́ pé ẹni tí ó lè kokoko ní ànínílé ni ọlọ́run ọba tó ń ti bẹ́ẹ̀ aláàánú ni ní aláforíjì ni ní ṣùgbọ́n o èmi ò ní forí jẹ ń jẹ ọba béèrè àforíjì ẹ ń bá tọrọ àforíjì ni màá foríjì. gbogbo ẹni tó bá tutù bá wá sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ni màá foríjì. bàbá sì tún ní gbàgbọ́. ó sì wá ṣiṣẹ́ eré pẹ̀lú ẹ̀ tó bá ní gbàgbọ́ tó oníṣẹ́ eré pẹ̀lú ẹ̀ lọ́mọ pé gbogbo ń tà ń pè níbi iná ọlọ́run ọba ọlọ́run ọ.